والسلام بسم الله والحمد لله والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وصحبه والتابعين له بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ألبكم ورغبة أترى عليكم إكرامة أن الله أتي وجنة الله فواسواجنا النبي صلى الله عليه وآله وسلم àti àwọn ará ilé ànábì àtàwọn sàhábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà ilé tí a ń gbé yẹ̀wò lọ òun náà ni usulu sunna imam ahmed rahimahullah ta'ala àwọn ojú ọ̀nà àwọn ìpìlẹ̀ ilé tí a ní sunna tó jama'a ìpínlẹ̀ lórí gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ kan nínú ahlu sunnah wal jamaa'ah àwọn ìpìlẹ̀ eléyìí tí ó gbọ́dọ̀ pín sí ọ̀dọ̀ rẹ̀ òun náà nìkan tí a ń gbéyẹ̀wò lọ eléyìí tí a wà níbẹ̀ òun náà ni al awwal wa huwa aslun asil inda ahli sunnah wal òun náà ni ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ ìpìlẹ̀ kan ni tó dẹ̀ ní agbára lọ́dọ̀ ahlu sunnah wal jamaa'ah òun náà ni التمسك بما كان عليه أصحاب, أصحاب رسول الله صلى الله عليه وسلم والاقتداء بهم وترك البدع gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ ahlùsúnnàtì òjàmáà haqqan ládìáhà ní òdodo tí kìí ṣe ti àpè ìpè àpè mẹ́rẹ lásán nítorí pé lónìí àwọn èèyàn yẹ̀sùdáìmùnà annahum ala tariqati ahli sunnati wal jama'a wa laysu kadhalik wa laysu kadhalik àwọn èèyàn wọ́n pàtàkì mọ́ra wípá wọ́n wà lójú ọ̀nà ahli sunnati wal jama'a ṣùgbọ́n wọ́n rí báyìí fún الحقائق والمعاني لا بالألفاظ والمسميات العبرة eléyìí tí a fẹ́ wòye sí eléyìí tí a fẹ́ kàkún eléyìí tó pàtàkì ní al-haqa'iq wal-ma'ani kí ni ìjódodo ètò ń pàkùnmọ́ rẹ̀ mọ́ra rẹ̀ gẹ́gẹ́ kí ni nǹkan tí ní pàápàá ní tó sọ pé ètò ìpera rẹ̀ la bil-alfazi wal-musammayat kìí ṣe orúkọ tí èyàn bá sọ́rọ̀ ẹ̀ bọ́bá ṣe dáa tó kìí ṣe òun la fẹ́ wòye sí àáwò wípé àwọn tó ń tí orúkọ tó sọ́rọ̀ rẹ̀ ìjẹ́ ròyìn àwọn tí wọ́n ń jẹ́ orúkọ yẹn wà lára ẹ̀ àbí òsí lára rẹ̀ so gbogbo ẹnikẹ́ni náà ló lè pẹ̀rẹ̀ ní ahlus àbíbẹ̀kọ́ ni gbogbo ẹnikẹ́ni ló lè ní sálàfí ṣùgbọ́n káwà tó gbà pé sálàfí ni ọ́ ká tó gbà pé alìsúnnà ni ọ́ àwọn òṣèlú alìsúnnà tí wọ́n jẹmọ́ àyà ó gbọ́dọ̀ pé lára rẹ̀ àwọn òṣèlú yìí gbọ́dọ̀ pé lára rẹ̀ torí tó bá jẹ́ sí pé kákan pé àtọ̀mára ẹ òun náà lọ́sọ̀yà di sunni àbí lọ́sọ̀ di sálàfí ni a jẹ́ àwọn náà máa papò ìmára pé láhùn súnmọ̀ làwọn kódà wọn kọ tíra wípé àṣíyà hum ahli sunnati haqqan pé àwọn ṣíyà gangan àwọn ni ahli sunna òdodo ǹjẹ́ ìpè àpèmára yìí tó sọ wọ́n di ahli sunna nítorí pé àwọn usulu ahli sunnati wal jamaa ò pé lára wọn wọn ní jẹ́ ahli sunna bẹ́ẹ̀ làwọn sófin náà annahum àwọn náà máa pàpẹ mára wípé àwọn náà rí ahlu sunna làwọn ẹ́ ṣùgbọ́n ìjẹ́ sáàlù sunna ni wọ́n ẹ̀rìkọ́ wà fi sáàlù sunna bẹ́ẹ̀ náà làwọn khawarij pàápàá jùlọ àwọn khawarij ní tàbà ní jọm gílá òjò wáyé àwọn ìjàbàtà àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n máa sọ pàálù làwọn wọ́n sọ pàwọn ní as kódà wọ́n gbà yẹ pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti sí lójú ọ̀nà tàwọn káàkiri ni kò lè jẹ́ mùsùlùmí ṣé wọ́n ti torí ẹ̀dí àrísúnnà pẹ̀lú ìlú ìjọba rẹ̀ pé kìí ṣe gbogbo ẹni tí bá ń pàpẹ mara nǹkan òun lásọ wípé ọ wà nínú àwọn tó ń pàpẹ mara rẹ̀ yẹn àgbàtà bá gbé ìròyìn àwọn àwọn tí wọ́n bá wà lójú ọ̀nà yẹn tá bá gbé sí lára tàbí pé ó bá lára mu tàbí pé ó dọ́gba pẹ̀lú ẹ̀ láwọn olùgbọ́sọ pé káfà bìlẹ̀ ilmi sọ́rọ̀fà ayyàtẹ̀ ilmi mọ́lá yufsinu aw ayyàtẹ̀ ilmi mọ́lá isamin ahli ó tó fún ìmọ̀ ní yìí gbogbo ẹnikẹ́ni tí ò bá mọ̀ fún ìmọ̀ ìmọ̀ nǹkan yìí ni àwọn olùmọ̀dẹ̀ ní ẹni yìí ni wọ́n wọ́n ni ó tó fún ìyàn láti ma iyì àti ó jẹ́ ká mọ̀ pé àṣí nǹkan yìí ni nítorí kò sẹ́ni náà tí ìfẹ́ ṣe gẹ́rẹ́ tí ìfẹ́ pèrà rẹ̀ bẹ́ẹ̀ kódà kọjẹ́ sí pé èéṣe olùmọ̀ òun náà mẹ́fì rẹ̀ pé olùmọ̀ ó tó min ahli kọjẹ́ sí pé kódà ẹni tó jẹ́ láyìmàkan gan òun náà mọ́ fúnra ipá bùkù ní àyèmàkan náà kò sẹ́ni tí ó fẹ́ kán fi àyíbàká ròyìn kán fi ròyìn ohun àìbẹ̀kọ́ ni ṣe gbogbo ẹnikẹ́ni tí wọ́n ń pẹ̀rẹ̀ lójúmà náà lójúmà ṣe gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ pé wọn ìsàláìmàká ṣe gbogbo wọn ni ìsàláìmàká bí so ó túnmọ̀ sí pé kìí ṣe ìdíà ma tani súnni tani sáláfí àwọn òṣùlù wọn yìí òun lọ gbọdọ̀ pé lára rẹ̀ òṣùlù yìí òun àwọn òfin àwọn àdìsọ́kàn àtàwọn manahij àwọn ìlànà tí alùsùn náà jọ̀zàmá àárín òun ni àwọn ìpìlẹ̀ wọn tí wọ́n gbé lórí òyìnbá nìsí ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n bẹ̀ ìpìlẹ̀ alákọ̀ọ́kọ́ lójú ọ̀nà yìí òun ni tí ó dì mú nǹkan sọ̀hábí ànábì sallallahu alaihi wà lórí ẹ̀ wal iqtida'u bihi ó sì gbọ́dọ̀ jẹ́ni tí ó máa kọ́ sí wọn nítorí ẹ̀ gbogbo téèyàn bá ń ṣe inú ẹ̀sìn pátá àbí gbogbo ìlànà téèyàn bá ń rìn pátá á béèrè lọ́wọ́ rẹ̀ pé sáwọn sàhábà ṣe ẹjẹ́jọ fún ilápẹ̀jú nìkan nísì ọ̀rọ̀ kan bẹ̀rẹ̀ pé àwọn kan nínú àwọn aláìní kan ṣe láwùjọ wa àwọn aláìní kan ṣe àdínì àwọn àgbọmọye ẹ̀wò àwọn tó fẹ́ da ẹ̀sìn rú máwọn ọ̀yọ̀ lójú àwọn ẹbí ẹ́ pé nǹkan tẹ́sí fọwọ́ pàtàkì mú àwọn ọmọ fọwọ́ tẹ́lifẹ̀ bí mu àwọn alìmọ̀yẹ̀ ẹ̀rù nìyẹn àwọn tí wọ́n ma mú gbogbo nǹkan fúyẹ́ tó lè jẹ́ sí pé ẹ̀sìn òmú bẹ́ẹ̀ ó dẹ̀ máa kó gbogbo èèyàn papọ̀ wọn ní máa ṣe yẹn ju àwọn èèyàn pẹ̀lú ayé yìí wọ́n fẹ́ máa dá gbogbo nǹkan pọ̀ tí ọlọ́run bá lè kẹlẹ́ ọ̀dẹ̀dá orí papọ̀ ọlọ́run bá yanjú gbogbo ẹ̀ lọ́lọ́kọ̀ọ́ àlùmí ọ̀pọ̀rí kúfí sẹ́yìn ọlọ́run bó dáwọn papọ̀ nínú alkùnrin kẹrì nítorí ọlọ́run bá lè gẹ́gẹ́ pé alkùnrin ní alfurqan ní tí ó máa ṣe ìpínyà láàrin òdodo àti irọ́ yóò máa ṣe ìpínyà láàrin àwọn ẹni òdodo àtàwọn ẹni irọ́ yóò máa ṣe ìpínyà láàrin ọmọ àlìjẹ́ndà àti ọmọ ẹ̀dá kí lọ́lọ́run bá lè gẹ́gẹ́ pẹ̀lú alkùnrin alfurqan nínú ẹ̀yìn wá fẹ́ máa ṣe furqan yẹn Sheikhul Islam Ibn Taymiyyah ṣe tírà kan wọ́n kọ tírà kan wọ́n ní Al-Furqanu bayna awliya'i Rahman wa awliya'i Shaytan. Ìyàtọ̀ ìṣokúnya láàrin àwọn wòlíì ọlọ́mọba àtàwọn wòlíì èṣù èyí fẹ́ dáogun papọ̀ wá bí? Èyí fẹ́ máa dáogun papọ̀ àti wòlíì ọlọ́run àti wòlíì èṣù. Wallahi ọlọ́mọba ọ̀fádàlú. Ọlọ́mọba ọ̀fádàlú wọ́n lọ bá nẹ́bí lọ́wọ́ bá lẹ́gbẹ́ láti sọ suratul kafirun kalẹ̀ sura yẹn sura tí ó fẹ́ sí àdàlú ni qul ya ayyuhal kafirun la a'budu ma ta'budun wa la antum 'abiduna ma a'budu wa la ana 'abidu ma a'badtum wa la antum 'abiduna ma a'budu lakum dinukum waliyadin lakum dinukum láti bẹ̀rẹ̀ sura yẹn dé parí rẹ̀ kọ̀fádàlú ni torí pé ní tẹ́pẹ̀ àlẹ́bì ẹ́ eh? islam kọ́ nìyẹn àwọn tí bá ti ń ṣe gbogbo ẹ̀pápọ̀ báyìí àwọn náà pè ní àlùmọ̀yẹ ẹ̀rù kò rí bá ní sí nínú àwọn tẹ́fẹ́ dàrú òun ọ̀rọ̀ protest nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ protest jẹ́ àlè protest against the government ṣé a lè máa ṣe wọ́de pé nǹkan tí ìjọba ń ṣe ọ̀tẹ́ wa lọ́rùn nǹkan tí bọ́já ń ṣe ọ̀tẹ́ wa lọ́rùn sáà lè ṣe àwọn kan ní masalatun wọ́n ní ọ̀rọ̀ táwọn àfá ìyapa lórí ẹ̀ àrínà àfá àtán ní ó ẹ̀yẹ́ lè ṣe àrínà àfá àtán ní tẹ́lẹ̀ òye ṣe a sọ fún wọn kọ́rọ̀ burúkú lẹ́ sọ ẹ̀ a bèèrè wípé ẹni tó mẹ́ma sí protest against the government yìí ta ló fi kọ́ sí ìjá wọn sàhábà ṣe rú ẹ̀ tí táwọn sàhábà ọ̀bá ti lè ṣe mọ̀ wípé ò sínú alùsínú tó tẹ̀ máa rárá nítorí pé ó ṣe tàbá sókù bí makana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam wal iqtida'u bihi àbèrè pé nínú àdúrà àwọn sálàf tààlẹ́ndọ́ ọkọ̀ bẹ̀rẹ̀ à ń ṣe protest against government ẹzọ fún mi kìí sí ìlànà sálàf wallahi khuruju ala al-hukkam ní ìlànà àwọn khawarij ni àwọn ni wọ́n máa ń jáde against government àwọn ni wọ́n máa ń ṣe kí ni o àwọn ni wọ́n máa ń gbìyànjú àti jáde léjọba lórí láti tọ́pù government àbí láti kọ ẹ̀yà àwọn èèyàn government kí ni lànà àrùsúnlọ́tọ̀ jama o ní pé ẹsẹ̀ sùúrù pẹ̀lú wọn ẹ́ anábi sallallahu alaihi wasallam sọ́nà hadith wa bukhari anábi sọ́tọ́pọ̀nà hadith wa sahihu muslim pé ma ṣe sùúrù lórí aburú àtàbò síta wọn lórí bá ń ṣe fún ọ ma ṣe sùúrù kódà ka ma gba dúkìá rẹ kódà ka ma ṣàbòsí fún ọ kódà

tí wọ́n ṣe protest lọ́jọ́ kan rí láyé ẹwà mú wá láyé gbogbo àwọn sálàmù náà bá jọba lò kódà kọjẹ́ ìjọba kẹfẹ́ rí àwọn tí wọ́n ṣe protest against government ẹmọ wá kò sí láyé ẹ́ ló fi jẹ́ sí pé gbogbo àwọn tí máa ń ṣe báyìí wọ́n kọ́ sí àwọn sálàmù àtàmọ́sọ̀kù gbogbo tí ẹ̀bá fẹ́ ṣe pátámọ̀ kàmú yà lápẹjú ẹni gbogbo ìlànà tó bá fẹ́ ṣe ẹ́ọ̀kẹ́ níṣe irú protest yẹn ẹgbẹ́ mi takò mú kàrò àbí ṣe bẹ́ẹ̀ mi takò aburú ni a wà bèèrè wípé ìjáàrù mújá ọ̀nà owó lànàbì ní káfíṣe ọ̀nà owó lànàbì fi takwabú àbánàbì ògbógun taburú àti wọ́n yẹrẹ ìlú sáwọn sọ̀hábà ògbógun taburú ní ṣe wọ́n lórú ọ̀nà yìí láti gbógun taburú láìláì ẹlọ́ka sọ̀híhù muslim kitabul imarat kitabul imarat nínú sọ̀híhù muslim bẹ́ẹ̀ ṣe ń bá olórí lò àdábì sallallahu alaihi wasallam bí sàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ gbogbo ìwọ tó bá lè bá olórí alábìjì sọ fún wa àwọn àbòsí táwọn olórí ọmọ ṣe pẹ́bàrìtì àwọn àbòsí kódà lẹ́bí sọ lọ́wọ́ sọ́lọ́wọ́ sọ wípé ọgbọ́dọ̀ máa tẹ̀lé wọn ni filmanshati wal makra ìgbà tí ó bá ṣe tó dùn mọ́nú tẹ̀lé wọn ìgbà tí ó bá ṣe tí ó tàn tó bà ọnú jẹ́ tẹ̀lé wọn wà alẹ́láfọ́rọ̀ tí alẹ́ ìtò ó dà kó ma gbọ́ láfọ́ra wọn lé ní lórí wọ́n jẹ́ pé ẹ̀tọ́ tara wọn náà mójútó wọn mójútó ti wọ́n sàbòjí fúnra yí wọ́n gbé láfọ́ra wọn gbogbo òlú wọn kó jẹ Ànábì sallallahu alaihi wasallam sọ wípé ó gbọ́dọ̀ jáde lé wọn lórí o kò ní bá ní sí ẹ máa bá ẹ̀sìn tí yé wọ́n sọ pé ká má ṣe bẹ́ẹ̀ lébàáyìí eléyìn olóòlè lẹ́lẹ̀ fi gbádùn ẹ̀sìn àmá kí ẹjá pàwọ́ bọ́ọ̀lẹ̀ kí ẹjá ìjà lúrú kalẹ̀ wàláhì ara ara ọ̀rá díẹ̀ lábújá lónìí ẹlọ́wọ́ nǹkan táwọn ṣí à ń ṣe ẹlọ́wọ́ nǹkan táwọn ṣí à ń ṣe gẹ́ẹ̀sì gọ́ọ̀mẹ́ntì lábújá lónìí èyí tí wọ́n ṣe ní Kaduna lọ́jọ́ ẹniyàn tó fa tí olórin wọ́n ti wà lẹ́wọ̀n dòní abẹ́ẹ̀kọ́ ni tí wọ́n lẹ́ lùzì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí abẹ́ẹ̀kọ́ ni ẹ ń bá ìjọba ẹ ń bá wọn takàrìmọ̀ ẹ ń bá wọn sí pàǹpà ẹ̀dàkùn àwọn onímọ̀ ṣe protest against government ṣẹ̀fà wọn ṣíyà ní àtàwọn ní kwanu muslimu abẹ́ẹ̀kọ́ ni ilé sínú manhaj wa sunnah jama'a أراد السير على منهج السنة والجماعة فعليه الابتعاد عن المظاهرات والتفجيرات ẹni tó wá bẹ́ẹ̀ rin ojú ọ̀nà alùsùnà jẹmọ́ àgbọ̀rọ̀ demonstrate against the government ọgbọ̀rọ̀ máa protest against government ẹ́ àńdàlúrú àńjúbọ́mbù bí lónìí lọ́la èèyàn gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ nítorí pé kò sí inú ọ̀nà tánàbí ṣe dáẹwà dáẹwà náàbí dẹ̀ ní nàtíjà àbí kò ní nàtíjà ọlábàárí dára bí ọlábàárí dára gbogbo àwọn àbá sálàm tó ń rí ojú ọ̀nà yẹ gbogbo wọn náà ní nàtíjà ní dáwà rẹ̀ àwọn tí ò rí ojú ọ̀nà yẹ títí dòní wàláyìí wọn nina sí ìjà wọn a kankan nǹkankan ètò kan dàrú àwárò káwọn fẹ́ gbọ́nà tó yá ni pé ká ṣe wà sí báyìí ìdí òlélé yóò tó nílapa ẹ a máa wá kánjú afẹ́wò pé afẹ́ gbọ́nà ìbúrú bá nẹ́bí ìdẹ̀ yẹ ṣe rí tó fi nilapa. àbẹ́ẹ̀kọ́ ni bá nẹ́bí ṣe ṣe rí fi nílapa àwárò yí pé eléyìí pẹ́ àárò pé ní

ẹ̀ẹ̀lẹ́ rí ẹni tó jẹ́ alùsúnà láyé kọ́ wájú ní bídá àwọn méjèèjì nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n torí pé àti súnà àti bídá ìdàkejì ara wọn ni wọ́n tí wọ́n kí ń jọ sàṣepọ̀ bídá ìdà àti ṣíríkù ìjọ sàṣepọ̀ kò yẹ báyìí so wàtàfòlù bídá yìí ṣe wọ́n bẹ́ mú wá abẹ́ gbìyànjú àti mú wá látọ̀dà àwọn àyíma wa látọ̀dà àwọn àfáà súnà àwọn ẹni ìsájú kí ni ìhà tá gbọ́dọ̀ kọ sáwọn sọ̀hábà alùsúnnàtò jama'a alimam a abu hanifa rahimahullahu ta'ala nínú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ nípa àwọn sọ̀hábà tàbí mọ́ manhajjú salaf ojú ọ̀nà tí salaf máa ń lò nípa bá ṣe bá wọn sọ̀hábà lò wani wala nadhkuru ahadan min ah, wala nadhkuru ahadan min min sahabati ar-rasul sallallahu alaihi wasallam illa bi khairi a ní sọ̀rọ̀ ẹni kankan nínú àwọn sahabi annabi àfi pẹ̀lú dáadáa wala nadhkuru ahadan min sahabati ar sallallahu alaihi illa bi khairi gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti lè rí

ẹni tó bá lè tànákọ́sọ̀ man tànákọ́sọ̀ ahada minhu ẹni tó bá fi ẹnu àbùkù tó fi pé ẹni kẹ́kẹ́ náà wọn sọ̀hárí ànẹ́bì tó gún wọn ẹ́ irú ẹni báyìí ò sí lójú ọ̀nà alùsùnmọ̀tò jama'a ẹ́ eléyìí báyìí ni ọ̀rọ̀ imam abu hanifa rahimahullahu ta'ala ẹ gbọ́dọ̀ bú ẹni kankan ẹ gbọ́dọ̀ fẹ́nu àbùkù kan ìkẹ́kọ́ àwọn sọ̀hábí ànábì àbúkù mọ̀háwíyà ni Ali ni rẹ́nà Osmanu ni Abubakar ni Aisha ni gbogbo àwọn sọ̀hábí ànábì pátá ẹ̀dùn ẹni rẹ̀ ní gbogbo wọn a gbọ́dọ̀ máa ṣe sànáwù fún wọn ni a gbọ́dọ̀ fẹ́nu àtẹ́kà wọn bákanáà Al-Imam Abu Hanifa nínú alfikihul abesato alfikihul abesato ó tún yàtọ̀ wani wala natabarra'u min ahadi min ashabi rasul sallallahu alaihi wasallam wani a ní bọ́pá bọ́sẹ̀ a ní bá sọ̀tá ẹni kẹ́kẹ́ nínú àwọn sọ̀hábí ànẹ́bí a ní bá ẹni kẹ́kẹ́ nínú àwọn sọ̀hábí ànẹ́bí sọ̀tá la natabarra'u min ahadi min ashabi rasul sallallahu alaihi wasallam nuwali ahadan duna ahadi a sì ní máa bẹ́nìkan sọ̀tá a ní máa bẹ́nìkan sọ̀rẹ́ ká bẹ́nìkan sọ̀tá ní wọn pé àwa ni èèyàn alì so àwa tá a bá dẹ̀ ti jẹ́ èèyàn alì rẹ̀ ọ̀tá Muawiya lájẹ́ a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wàlákíní ahadan dúnà ahadin a ní máa bá ẹnìkan sọ̀rẹ́ nínú wọn yàtọ̀ sí ẹnìkejì a ní máa ká ní àwa ni ṣíà Usman ká ní àwa ni ṣíà Ali ẹ́ káláwa ni ìjọ lágbájá náà wọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam agbọ́rọ̀ sí mẹ́ la natabarra'u min ahadi min ashabi nabi min ashabi rasuli sallallahu alaihi wasallam wa la nuwali ahadan duna ahadin يعني أصحاب النبي صلى الله عليه وسلم مع رسول الله ساعة واحدة خير من عمل أحدنا جميع عمره وإن طال wọ́n ní ìwà pẹ̀lú ànábì ẹnìkan nínú àwọn sọ̀hábí ànábì ìwà pẹ̀lú ànábì wọn ìdúró pẹ̀lú ànábì wọn ìsẹ̀mí pẹ̀lú ànábì wọn ẹnìkan nínú àwọn sọ̀hábà ànábì sallallahu alaihi wasallam sáàtàn wàhídà kọ́dàkọ́já wákàtí kan òun náà ló fi wà pẹ̀lú ànábì wákàtí kan ló fi wà pẹ̀lú ànábì ọlá tó ti ní yìí ọlá ọsán wà pẹ̀lú ànábì yìí kódà kọjá wákàtí kan ni khairu min amali ahadina ó lóore ju gbogbo sẹ́tàwà máa ń ṣe mẹ́sìn lọ jẹ̀míà umurihi níbi gbogbo àsìkò tẹ́ ti bí ìyàn tí yóò fi kú gbogbo sẹ́tẹ̀ yẹn bá ṣe mẹ́sìn ìwà pẹ̀lú ànábì àwọn ẹnìkan nínú wọn kódà kọjá wákàtí kan ó lóore ju gbogbo sẹ́tàwà ń ṣe ẹ má bú ìkẹ́kẹ́ náà wọn sọ̀hábà mi bàbá lọ́ọ̀hì arábìnrin tó gbogbo búra pẹ̀lú ọlọ́ọ̀bá ọba allọ́ láwọ́ an fàkọ́ ahadukum mithla uhudin zahra tẹ́nì kọ̀kan yí bá ná ìtó tó kè uhudu ní gold sójú ọ̀nà ọlọ́ọ̀bá ẹwọ́ yóò tóbi tó tẹ́ bá ná ma balagọ àbídàjí rẹ̀ lè ní kí ló tàbí baríkà tí ọdún pọ̀tó báyẹn nítorí ìwà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam òun ló fún sẹ́ tí wọ́n láti baríkà débi pé gbogbo sẹ́ tàà bá ṣe láti ìjọ kan ti bí wa títà bí kú a lè níládá tí wọ́n níláyé gbogbo ọjọ́ orí wa yẹnyẹn 200 years láyé wa in tọ́ọ̀lá kódà kó 1000 years láyé wa in tọ́ọ̀lá kódà kó 10000 years láyé tó bá wọ́n fi ṣe gbogbo sẹ́ẹ̀sì tó fi kú kò lè tó kò lè tó lè ní ládá ẹnìkan nínú wọn kódà kọjá pé wákàtí kàkórí lórí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ọlá tí wọ́n ti ní ọlá ẹ̀wà pẹ̀lú ànábì yẹn alìbáríkà yẹn ó lè lè bá láyé kò sí jẹ́ tó lè adẹ̀fínrinlẹ̀ agbáwọlé afínrinlẹ̀ wípé ẹni tó lọ́lá jù nínú alìhúnmà yìí ba'da nabiyyina muhammadin sallallahu alaihi wasallam lẹ́yìn annabi muhammad sallallahu alaihi wasallam tàbá yọwà annabi tánú alìhúnmà yìí tó jẹ́ ní àkọ́kọ́ ẹni tó tún tẹ̀lé tó lọ́lá jù nínú alìhúnmà yìí abubakar ni siddiq abubakar ni èyí lábí àtọ̀sá àwọn ṣíyà àwọn ṣíyà gbà ọ̀rọ̀ yìí nǹkan dàrú mọ́ wọn lọ́wọ́ ni o ẹ́ alámàrí ẹ̀sìn dàrú mọ́ wọn lọ́wọ́ yẹ́yẹ́ wọnù kírù kó làrọ́dọ̀ àwọn sọ̀hábà ẹ́ Muhammad al-Hanafiya ọmọ Ali nínú hadith tọ́gbà wà wà nínú Musnad Imam Ahmad ó wà nínú Sahihu Muslim ìgbà tó sọ wípé kunna nakhtaru fi ahdi Rasulillahi sallallahu alaihi wasallam lásìkò annabi ga wọ́n mọ́ kúnnà nínú ẹ̀wáyà mi nùkọ́yìr àmọ́ sọ pé tààrẹ tó lóore jù tó lóore jù níwa fanaktaru ababakiri abubakiri ní ara ọ̀gọ́dá ọ̀gọ́ mú sọ̀hábí ànábì ní sọ̀rọ̀ yọ máa rí súnmà umar lẹ́yìn náà umar láfi tẹ̀lé súnmà usman lẹ́yìn náà hafi usman tẹ̀lé súnmà nesfut lẹ́yìn náà adakẹ́ àrísọpẹ́ nìkankan bàbá rẹ̀ ní alifa ó lẹ́yìn táwọn bá mú àwọn mẹ́rẹ̀ta ìtàn ó láwọn adákẹ́ àwọn onígbọ́ látẹ́nì kankan lórí ẹni lórí ẹlùmí ma owó tí ó bẹ̀rẹ̀ látorí bàbá rẹ̀ ó bẹ̀rẹ̀ látorí ààrí ó ní lẹ́yìn táwọn bá mú gbogbo àwọn ilé ìtàn àwọn mẹ́rẹ̀ta ìtàn ó láwọn gbọ̀ndarí ni àwọn onígbọ́ látẹ́nì kankan lórí ẹni kan lẹ́yìn àwọn mẹ́rẹ̀ta ì tó ti fẹ́ẹ̀lì lọ́lá ju àwọn yòókù lọ lẹ́yìn àwọn àwọn làwọn máa ń sọ pé wọ́n jẹ́ ní méjì àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ ní dáadáa jùlọ hadith yìí hadith náà láfíà ni kò sí ìkẹta tó ṣe hadith náà lọ́dọ̀ gbogbo olùmọ̀ nípa hadith náà wà nùkírù bí an na afdala hadhihi al-ummati بعد نبينا محمد صلى الله عليه وسلم أبو بكر الصديق ثم عمر لين لك عمر ثم عثمان لين لك عثمان ثم علي لين لك علي رضوان الله عليهم أجمعين ìkẹ́ ọlọ́wọ́ bá àánú ọlọ́wọ́ bá kọ́ bá gbogbo alápapọ̀ náà bákanáà Imam Abu Hanifa sọ wípé afdalun nasi ba'da Rasulillahi sallallahu alaihi wasallam ẹni tó lóore الله lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́wọ́ bá Abu Bakr onílà Abu Bakr wa Umar lẹ́yìn Umar wa Uthman lẹ́yìn Uthman wa Ali lẹ́yìn Ali thumma nakuffu an jami'i ashabi lẹ́yìn náà àwà kó àwọn wa níjànú nípa wọn sọ́bí ànẹ́bì tó kù a ní sọ kankan nípa wọn illa bi zikirin jamili àyàfi ká máa sọ dáadáa nípa wọn a ní sọ aburú a kò ẹnu wa dúró nípa ìmọ̀ sọ tí ọ̀gá nípa wọn sọ́bí ànẹ́bì ìkẹ́kẹ́ ò ní jáde lẹ́láhàn wa sí ọmọ sọ́bí ànẹ́bì àmì tọ́da fún mana kúfù عن جميع أصحاب النبي صلى الله عليه àwọn bí zikirin jamili àwọn bí zikirin jamili àníbú ma'áwíyà ànígbèsẹ́pè àníbú abdullahi bin amr bin al-as ànígbèsẹ́pè abu musa da ṣàárì sota, abdullahi bin abbas ọ̀rẹ́ wa ni abdullahi bin masudi èyàn rẹ̀ ni abdullahi bin umar rẹ̀ ni dáadáa ni gbogbo wọn yẹ́yẹ́ àní sọ tí ọ̀dá nípa wọn a kó àwọn wa ní jànú níbi kọ́ ma sọ tí ọ̀dá nípa wọn sọ zikirin jẹmílò ìdárúkọ eré tó rẹwà eré ọ̀rọ̀ tó dá alámasọ nípa wọn sàájú àlẹ́rí sẹ́lọ́sẹ́lá torí àsìkò wa eré iná ìjẹ́ ọ̀rọ̀ sí Abu Hanifa rahimahullahu ta'ala tó sọ nípa wọn aslu kan nínú usulu ahlu sunnah ti dúó sí ó ti dúó sí ó ti dúó sí lọ́dọ̀ di gíní ẹ gbogbo ẹnikẹ́ni tó bá lè sọ tó yàtọ̀ sí eléyìí báyìí falaysa min ahli sunnah wal jamaa wáyé ìdáa kò sí inú ahlu sunnah wal jamaa kó ràpàá bárò kàfí mara rẹ̀ mara rẹ̀ a nígbà fún láyé àwọn onífẹ́rẹ̀ lẹ̀ fáàlù sunnah kò sí lórí ìlànà ahlu sunnah wal jamaa nìyẹn alimam malik rahimahullahu ta'ala ọ̀rọ̀ tí wọ́n láti parí lálẹ́ nínú àwọn apákan ọ̀rọ̀ wọn eléyìí tí wọ́n gbà wá látọ̀dọ̀ wọn tàbá lọ́wọ́ ọ̀dọ̀ abu nu'aym nínú hilya bákanáà tàbá lọ́wọ́ lọ́dọ̀ abdiyawul maqdisi nínú annahyu an sabbil ashab a níbi tí wọ́n ti نطريق سوار بن عبد الله العنبري عن أبي عن مالك به وبا يبوا لطر مالك قال مالك ابن أنس وني مالك إمام مالك وما أنس زيبه من تنقص أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم أن كان طبعا في أنواع بوكو طبعا بوي كان إنواع صحابي النبي صلى الله عليه وسلم أيوة كان قرن أبونا أيوة كان قرن أنا لبوتو باتية تو هيت nínú gbogbo àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam aw kana fi qalbihi alayhim ghillun àbí ìkórí láti ẹ̀ ń bẹ̀lẹ́mì rẹ̀ sí wọn ni falaysa lahu haqqun fi fayl muslimin kò ní ẹ̀tọ́ nínú nǹkan ogun tí musulmi bá kó pọ̀ lẹ́tọ̀ọ́ ká pín fún nítorí pé nínú suratul hashr Malik wá káyà yìí pé ó ní wípé ẹni yìí kò lẹ́tọ̀ọ́ nínú ogun inú nǹkan ogun tí mùsùlùmí bá kó tó pẹ́ lọ́wọ́ bá lè gẹ́lá sọ ọlọ́niwà lẹ́zínà jáwùmí bá ìdíyìn nígbàtí ọlọ́wọ́ bá ń ka àwọn tí ó ma ń lẹ́tọ̀ sí ogun máa àbá Allahu ala rasulihi min alil qura falillahi wa lirrasuli wa lidhil qurba wal yatama wal masakin wa ibnis sabil kay la yakuna dulatan bayna al aghniya'i minkum ní bá ń kóbọ̀ lójú ogun bó ṣe pín ọlọ́run bá bẹ̀rẹ̀ sí máa kàwọn tó lẹ́tọ̀ sí Imam Malik wá fọ́rọ̀ yẹn sẹ̀rí ọlọ́run bá ní walladhina ja'u min ba'dihim àtàwọn tí ó tó máa lẹ́tọ̀ sí fẹ́rù táàmà pé fẹ́rù pò nínú àyà yìí ó láwọn tó wá lẹ́yìn àwọn sọ̀hábà ilé táwọn náà wà nù wọn àbíwájú àwọn sọ̀hábà láti wá ní àbẹ́yìn wọn ẹ̀yìn àwọn sọ̀hábà láwà àbíwájú wọn walladhina ja'u min ba'dihim ọlọ́run ní àtàwọn tí ó máa lẹ́tọ̀ sí nǹkan yìí àwọn tó àwọn sọ̀hábà àwọn tó yẹ pé yaquluna rabbana ètò wọn sọ ní pé olúwa wa o ighfir lana foríjì wa wà ní ikhwanina alladhina sabaquna bil iman àti àwọn ọmọ ìyá wa àwọn sọ̀hábà tó sáájú wa pẹ̀lú iman ẹ́ wà látẹ́jà fi qulubina ghilla mọ́ fi ìkórìíra sínú ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا إنك رؤوف رحيم آية إمام محمد إمام محمد كيلو لاري وني فمن تنقصه أن تبقى في لبوة وصحابة أو كان في قلبه عليه غل عليهم غل أبي يقول الآن بأنه أمير سكرنا وصحابة فليس له في الفي حق ما مالك نكو نيني نفيه كنية تنين نفيه مسلمين nítorí pé àwọn tí wọ́n wá lẹ́yìn àwọn sọ̀hábà ọlọ́run bá ti kọ́ pé wọ́n máa tọrọ àforíjì fáwọn sọ̀hábà ni wáyátàrọ hamúnà àríyìn wọ́n dẹ̀ máa tọrọ kẹ fún wọn wàlẹ́bínà jáwò min bá ìdíni yẹ kúlú na rọ́pàdà fi lánà wàlí ìkwánina lẹ́bínà sábàkú na bil iman wàlá ta jàlina fi fara wàlá ta jàl fi kúlú bina zilla lẹ́bínà amanu wọ́n tún gbé jáde bákanáà nínú hílíà wọn àrọ́júlé min wálàdí azubair látọ̀dọ̀ ọkùnrin kan nínú àwọn ọmọ zubair qala kunna inda malik wọ́n láwọn alọ́dọ̀ imam malik lọ́dọ̀ kan fàzẹ́kẹ̀rù rọ́júlan wọ́n wá dárúkọ ẹnìkan nínú imam malik yàtànákọ́sù asáàbà rasulillahi sallallahu alaihi wasallam yàtànákọ́sù asáàbà rasulillahi sallallahu alaihi wasallam a máa fẹnu àtẹ́kẹ́ àwọn sàábì ànẹ́bì bí mùdírù mẹ́ríkà ìzẹ́ fẹnu àtẹ́kẹ́ àwọn sàábì ànẹ́bì ó wá dárúkọ ẹni yìí ní ṣe lọ́dọ̀ ẹgbọ́n malik wọ́n sọ wípé ẹni yìí ń kọ́ o a máa bú ẹnu àtẹ́ lú àwọn sọ̀hábí ànẹ́bí a máa bú wọn kí ni ma malik sọ fàfọ́rọ̀ àmálikù fàfọ́rọ̀ àmálikù hadhihi al-aya imam malik wá káyà ìpé muhammadun rasulullah muhammadun kọ́ òjísí ọlọ́wọ́ bá ní ṣe walladhina máa àtàwọn tó wà pẹ̀lú ẹ̀ àwọn olówà sọ̀hábà ni a ṣe jáwọ́lẹ̀ kùfà ọlọ́ni àtànẹ́bí àtàwọn sọ̀hábà wọ́n lè kókó lórí àwọn kèfèrí rúhàmá obainahu ṣùgbọ́n láàrin ara wọn wọ́n lè fúnra wọn oníkẹni wọ́n jẹ́ ìmọ́mẹ́rin wọ́n káyà yẹn lọ pé hátà bálàgọ̀ yóò ẹgbẹ́ a máa múnú bí òun ṣe wọ́n lẹ́ni tí yóò máa jẹ́ ìbínú ẹni ìbínú wọ́n bá lìyẹ̀bí lọ́bí ìmùkùfà ọlọ́run ṣe wọ́n lẹ́ni tí ó àwọn kèbè yọ́ ma bínú wọn Imam Malik wá lọ ayà ilẹ́rì fàkọ́ọ́lá Maliku Imam Malik wá sọ pé man asbaha fi qalbihi ghaizun ala ahadin min ashabi rasulillahi sallallahu alaihi wasallam gbogbo ẹnikẹ́ni aya yẹn ti bá wí

kó ọ̀dẹ̀ mú sábàbí tó fi jẹ́rọ tó fi gbàgbé irọ́ nìyàn tó fi gbàgbé rọ́ àwọn yòókù tó rọ́ pé wọ́n lẹ́nu lo hadith àbí ìrẹ́rọ̀ láti bí sẹ̀sìn gbogbo ẹnikẹ́ni tó bá lóhun ò nílò wallahi mo fọ́nà islamu ṣe wallahi kò islamu ṣe kò ní gbà rẹ̀ bẹ́ẹ̀ ni òní kírun ẹ́ bẹ́ẹ̀ ni òní yọ zaka bẹ́ẹ̀ ni òní ṣe kankan lẹ́sìn àwọn ilé tí wọ́n ń lò yẹn báwo ló ṣe mọ̀ pé ilé tábù rẹ̀ rọ̀ fi nẹ́bì ni ilé tó takò yẹ kí ló sùn tó fi mọ̀ pé rọ́

àwọn àṣáyẹ̀rọ̀ ní máa ṣe bẹ́ wọ́n ti làákàí wọn sáájú mẹ́kìlù eré tí làákàí wọn bá gbà wọlé wọ́n gbà wọlé eré tí làákàí wọn bá takò wọ́n takò ẹ́ wo bó ṣe ń bú wa ni wọ́n náwọ́ gán Umaru ni ni wọ́n máa gbéṣẹ́ pé ìyàwó ni

àríbẹ̀ẹ̀jẹ̀ kọ́kọ́ mọ́ta ẹ̀kọ́ mọ́ ti tẹ́sùgbẹ́kọ́lọ̀ mọ́kùnrin nígbà láyé rẹ̀ a ti sọ bẹ́ẹ̀ rí náà láwọn àyíkátà tí máa ń ṣe ìjókòó pé àkọ́bá dẹjọ́ mẹ́jọ a máa bá nǹkan lọ nígbà tí ó fi dẹjọ́ mẹ́jọ nǹkan sì yíwọ́ a sàárẹ̀ àkú àti nǹkan kan kò sì jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run ní kó rí bẹ́ẹ̀ sọ́hawalálá dáwọ́ ọlọ́run bá ní kọ́mọ́ lọ àwọn òsì ní iṣẹ́ táwa ń gbà nìyẹn iṣẹ́ àwọn àmẹ́bí ọlọ́run bá ní àmì ṣe dáwà tó bá fẹ́ tẹ́ nìkan lọ́rùn lẹ́yìn a ṣe dáwà tó bá fẹ́ tẹ́ ọba tó dáwà lọ́rùn ẹ́ ilé ìbáyìí ni dáwà sàlàfíà ìkàrẹ̀ yóò wíté òní wílé ma ọlọ́run bá kọ́mọ́ sí ilé ìláwí mọ̀ fún wa yóò ṣe òní ṣe ma ọlọ́run kọ́mọ́ mọ̀ fún wa

سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته